بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولاً يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí à ń kíra wa padà sórí kíṣọ́sọ̀ Qur'an eléyìí tí ọba adẹ́dà tó sọ̀kalẹ̀ fanabu Muhammad látòrí ahọ́n Jibril alayhi salam eléyìí tó jẹ́ ìtọ́sọ́nà àti àánú àti ìwòye lèmẹ́ni àràdà ayẹyẹ tẹ̀kẹ́rà fún gbogbo ẹni bá fẹ́ máa rántí tó fẹ́ ìwòye àbúfẹ́ gbà wá sí àwọn àràdà ṣùkú ọ̀ àbúfẹ́ sin ọba adẹ́dà bó ṣe yẹ ọba tí ó sẹ́wà kò dàsìkò yìí ọba tó ń pàtàn yìí òun lọ́ba tí kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ òun lọ́ba tó mọ bánà ṣe rí òun lọ́ba tó mọ bóònù ó sì padà jẹ́ lọ́la eléyìí tí ó tiẹ̀ wá hàn sí wa rárá rárá kò sẹ́ni tó mọ bọ́ọ̀lù àyè ṣe jẹ́ àfọ̀ nìkan nínú ọ̀la tá a mọ̀ òun lọ́la yọmọ kìyàmẹ́ ọjọ́ gbẹ̀ǹde eléyìí tó jẹ́ wípé nínú àwọn mọ̀kọ́sídùú àrùsálàtù àsàmà àwọn orígun gbòógì tọba adẹ́dà torí ẹ̀ máa ń ráwọn ànábì sórí ilẹ̀ òní pé láti wá tò wọ́n sáwọn nǹkan mẹ́ta kan ìpèpè àkọ́kọ́ tọba adẹ́dà máa ń torí ẹ̀ ráwọn ànábì ọlọ́run sáwọn ànábì àwọn èèyàn lórí ilẹ̀ àwọn ìjọ wọn òun náà ni pé gbogbo àwọn àdá ìyẹn ni pé báwo ó sì jẹ́ ẹrú sìn ọba adẹ́dà ọ̀kan ṣoṣo bí hayatihim láti ṣiṣẹ́ ní sẹ́ni ayé wọn bí tìbá ar-rasul alladhi ursila ilayhi láti tẹ̀lé òjìṣẹ́ tọ́ba adẹ́dà rán sí wọn pẹ̀lú òfin tọ́ba adẹ́dà bá sọ̀kalẹ̀ ẹlẹ́kẹta òun náà ni al-imanu bil-ba'th ba'da al-maut báwo la ṣe jẹ́ni tí ó ní ìgbàgbọ́ lórí wípé ayé yìí àwa àlọ́kọ́ a wà lórí temporary site a wà níbi tá a lò fásìkò kan tá a kú bẹ́ẹ̀ torí pé abáwọn kan bẹ́ẹ̀ wọ́n fi wá bẹ́ẹ̀ àwọn kan náà bá wa àwọn náà fi wálẹ̀ a jẹ́ wípé àwa náà ó padà fàwọn kan lẹ̀ níbí tàbá wá fàwọn kan lẹ̀ bíi tá a wọ abẹ lábẹ́ sàárè ṣé bẹ́ẹ̀ láàmú ẹgbẹ́ gbére rárá láàbùdà mí nàìjíríà sísá wàlẹ̀ àbùdà mí nàìjíríà jàzá kò sí tàbí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gbé wa dìde láti ṣèṣirò kí kálukú lè gbẹ̀sánṣẹ́ rẹ̀ ṣùkálukú lè mọ̀ yí ayé ilé iṣẹ́ ni ọ̀hún alkiyama onílé ẹ̀san tí mi wà tẹ́lẹ̀ tó bá dé pálí kiyama yóò dé níjọ́ gbéǹde olọba dẹ́dà ń sọ fún wa nígbà tó sọ̀rọ̀ ìsànàbí wa Musa alayisalaam ta ó ní yawma idhin níjọ́ yẹn gbogbo bàtà kúrò nípa ti lo yawma idhin ó túmọ̀ yìí pé kò síjọ́ kan tó ń sọ ọjà kínní ìjọ àlùkìyàmà ìmọ̀ kó ní àlìyáwó tàbó ní yawm gbogbo ìtọ́wò ìjọ yẹn kò sí tó ń rìn fáṣẹ kọjá ìjọ àlùkìyàmà. látàn fàṣàfàcàtú ìlànàn àbínàláhù rọ̀hmánù wàrọ̀bíyàláhù kọ́wùlà. látàn fà níjọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́ ẹni tó lè solicite fáwọn níbàwọn eléyìí bó ṣe máa ń sọ yẹn ni pé ẹni tí ó sì pè àwọn hmm. àbí intercessions ẹni tí ó intercede wípé ẹ sì pẹ́ wa kí ló fa ìpè níjọ yẹn ìṣepẹ́ ní oní pé wàhálà àjọ yẹn kálukú ń wo bóòlù ó sì bọ́ kálukú wa máa wá talẹ́ni tí àṣàfáà ẹni tí ó sì pè òun talẹ́ni tí ó gbà ń lẹ̀lẹ̀ talẹ́ni tó lè jí rẹ bẹ́ẹ̀ fọba tó dá wa torí pé wàhálà tọmọnìyàn wà àjọ yẹn ó jẹ́ wàhálà tó tóbi torí pé ní tí ó rò láláì nígbàgbọ́ òun ló bá àwa tá a jẹ́ mọ́mì ní ẹ jẹ́ ká má mà dájú ẹ má jò bá wa lójijì àti rò tẹ́lẹ̀ torí wọ́n ti sọ fún wa torí ẹ̀ náà fi rán òjíṣẹ́ ọba dẹ́dà sí wa yìí pé onáàkà ìjẹ̀bà man amila salihan wali nafsi pé gbogbo ẹni bá ṣe dáadáa yóò gbẹ̀fọn wattaqu yawman turja'una fihi ila Allah ó sọ fún wa pé ẹ páyà ẹ múra kalẹ̀ torí ọjọ́ kan tó jẹ́ wípé tó wà fà kullu nafsin ma kasabat ọba dẹ́dà ó pè fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ma kasabat ti ń ta ṣe níṣẹ́ wa hum la yuzlamun kò sí ẹni tí ó ṣàbòsí fẹ́ da yẹn ààrẹ pé ìjọ yẹn kálukú ó máa ròyìn pé aláìgbà yóò máa wá ìsìnkú àwa tá a rò pé a máa bẹ nínú ìkẹ́ ọba dẹ́dà ẹ̀rù yẹn gé ó já wa ní ọjà kan wípé ha sáà ní bùkátà ìsìnkú àánú ọlọ́run lónìí ọba dẹ́dà wa ni bó ṣe wọlé jẹ́ látàǹfà òṣàfà ìsìnkú kan ò ní sáǹfààní ìyẹn ni pé yàwó màláyà mílíkù nafsun lè nafsun ṣe ìjọ tẹ́mi kan ò ní níkàápá àti ìsìnkú ẹ̀mí kan ìlà Man adina lahu rahman. Alhamdulillah, ayé ìtọ́ ayé àtàgbọ̀rọ̀ mọ́ dúpẹ́ lórí ẹ̀. Ìsùsùnáwò yẹn, ìyẹn ni pé except ìlà bó ṣe rí yẹn, ó tó kẹ́rù máa dúpẹ́ lọ́ba àdẹ́dà. Torí pé láwùlì múlùkù, wàláwùlì kúdàrà alákùnlé ṣe, òun ló lọ́lá, òun sì lóní kàpá lórí. Tó bá ní mi ò ní jẹ́ èèyàn kankan ó sì tẹ̀kù sí táà ṣèjọ yẹn. Ó wá ní ìlà àyàfi ẹni tó ń bá fún níyọ̀ǹda tani yẹ arahman ìyẹn ni pé ọba tó kẹwàá láyé kí ló pàtó fi lo rahman tí ó sọ pé ilaman azinallah ó wà lo rahman torí pé kó lè jẹ́ uslubu taqribu ṣàtàkọ́ pé ó fẹ́ sún pé aláàánú lòun torí pé ráàmà rẹ̀ ìtumọ̀ ni pé mo fi ráàmà báyìí lò láyé ráàmà yẹn náà máa fi báyìí lò jọ àlùkìyàmà man azinalawo rahman innahu rahman dunya wal akhirah wa rahimuhuma.

ẹ jẹ́ ká dúró wọ́n pàtàkì yẹ̀ sí ẹ̀wà ìtumọ̀ ẹ̀ ní wípé àwọn àwo ni wọ́n lè sì pẹ̀ gẹ́njọ́ àlùkè àwọn. tó ti yé a jẹ́ pé nínú àwọn tí ó sì pẹ̀ wọ́n lè pọ̀ ọmọ ìyá mi nínú Islam ẹ jẹ́ ká mọ̀ dáadáa nínú tí ó sì pẹ̀ yàtọ̀ sẹ́dà hmm. yàtọ̀ sí kí ni ẹ̀dẹ́ èèyàn àbálẹ̀jọ̀nù àbáwọn màláyíkà ààwẹ̀ hmm. ó sì pẹ̀ ń jọ àlùkè àwọn ààwẹ̀ yóò sì pẹ̀ nínú tí ó sì pẹ̀ ń jọ àlùkè àwọn àlùkùránì yóò tálà lùkọ́ni máa ṣìpẹ̀ yóò ṣìpẹ̀ ẹni tí ń kà gbogbo ẹni tó ka Kùránì dáadáa nínú Ramadan àbí lẹ́yìn Ramadan tó bá tẹra mọ́ dáadáa Al-Kùránì yóò sọ pé yóò wà ní fọ́tò ẹ̀dá wípé Allah subhanahu wa ta'ala mo ká ìrojú bá lọ́sàn-án mo ká ìrojú bá lóru torí pé òun ní ń kà ṣẹ̀fín ní fi dákun gbàpẹ̀mí lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ pé torí tèmi ló fi gbé jíjẹ kalẹ̀ torí tèmi ló fi gbé mímu kalẹ̀ àmọ́ tá a bá kúrò níbi yẹn ẹja padà sí ẹ̀dá nínú ẹni tí ó sì pẹ̀ wọ́n máa ń pa nábì sallallahu alaihi wasallam wọ́n máa ń pè ní sọ ibù shafa'atil kubra hmm. ẹni tí ó sì pẹ̀ àpapọ̀ bóòlù àti ní shafa'atil kubra tó bá dijọ́ àlùkìyàmọ̀ tí gbogbo ayé bá ń bẹ nú dààmú ṣé ọba adẹ́dà ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ ìdájọ́ ìyẹn ni pé gbogbo ayé ó máa dààmú gbogbo ẹ̀dá máa dààmú tó fi dórí àwọn ànábì ọlọ́run tó ṣáájú gẹ́gẹ́ báwọn olùmọ̀ṣẹ́ wọn sọ fún wa kálukú ò ní mọ kí ló fẹ́ ṣẹlẹ̀ wípé àmọ́ bó ni ó ṣe rí wọn láwọn yóò dágẹ̀rẹ̀ gbogbo wa lápátápátá á dágẹ̀rẹ̀ lọ bá bàbá wa ádámù alayhi salam wípé anta abul bashar ìrẹ́ ni bàbá abara ọ̀làkọ̀kọ̀ lọ òbíyẹ́dì ọba adẹ́dà dá ẹ pẹ̀lú ọwọ́ rẹ̀ lónìí ó sì pa àwọn màláíkà kí wọ́n ṣe kí ni kí wọ́n tẹríba fún ẹ ajẹ́ kó rọrùn kọba adẹ́dà gbàpẹ̀ rẹ lọ bá wa sì pẹ̀ lọ́dọ̀ ọba Allah yóò ní lẹ́sẹ̀lì lẹ́dàlẹ́ àwòlá àkọlé lẹ́dàlẹ́ kàwé kàmá kọ́ mi ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n ní yóò rántí pé ẹ má gbàgbé o kí mo jì so níjọ́ mú àpọ́lọ́ ti forí rẹ̀ jìn ìyẹn túmọ̀ pé ẹ̀rú ó tún máa bà á pé àbí wọ́n lè sí fáìlì padà kàn mí lórí ẹ̀ wọ́n ní yóò padà tẹ́wọ́ àtúndágẹ̀rẹ̀ á bá ànábì Nuhu alayhi salam torí kíni ìnáwó awwalu rusul alẹ́ ìsìlá òun là kọ́kọ́ òjíṣẹ́ tó bá dẹ́dà rán òun náà ní nafsi nafsi lónìí mi ò tí mọ tọ́ba mi fẹ́ ṣe lónìí ẹ̀mí mi gan ló dàbí pé ó kọ́ kankan á kúrò ńbẹ̀ wọn lálọ́ bá Musa alẹ́ ìsìlá the same thing ni gbogbo wọn náà máa sọ nafsi nafsi wọn ni gbogbo wọn máa júwe pé ẹ lọ bá arákùnrin yẹn pálẹ̀mọ̀ tí wọ́n rí fáṣí Khatamul Anbiya imamul mursalin halilur rahman alọba ibrahim olóòsọ bẹ́ẹ̀ àwọn afẹsẹ kú òun bẹ́ẹ̀ yóò wá júwe pé kálọba anabi wa muhammed anabi wa sọ pé anala èmi ni mo lẹ́tọ̀ sí ìdálíkà já àmì náà àdéhùn lẹdọ akọrọjọ olùbùkárí wa muslim àdéhùn táfà buhari àti muslim tí wọn kọjá de wọn là nàbì sallallahu alaihi wasallam wọn sọ pé àtìyà táàtà arṣì máa wá sábẹ́ àlàáràṣẹ ọba tó dá mi wà á kìrù lè lá ìsàjìdá òun ó forí balẹ̀ fún allah subhanahu wa ta'ala wà yọ fita wò aláìyí àbí mahamidi làáhù sí al'an ọba dáadáa wà fún mi nígbà láàyè yóò fi mọ̀ mí àwọn gbólóhùn ọpẹ́ kan àwọn gbólóhùn yìí kan ó ní mi ò tí ì mọ̀ ní ìsìn. fàyàdàrúni màṣá àyàdàrúni àyàdàní wọ́n fi mí lẹ̀lẹ̀ títí dásìkò tí wọ́n ti kí ni tó fi súnmọ́ yakul ọba àdẹ́dọ̀ wà sọ pé ya Muhammad sallallahu alaihi wasallam ah. bẹ̀rẹ̀ muhammed erfa ara àṣàjù ó yà gbórí sókè a rí i pé àyè yẹn ó já ètò gba ó là nábì ń pè ní maqam mahmud tó ní gbogbo ẹni bá pè hàn tán tó bá ilé ṣàdúà tó bẹ lọ́hùn fún mi maqam mahmud èmi náà ó sì pẹ̀rẹ̀ ìjà lókè àmà ó láàyè kan ni tó jẹ́ pé kò ní tọ́ fẹ́rù kan nínú orúfẹ́ ọba adẹ́dà níjọ́ yẹn àti kó béèrè nǹkan lọ́dọ̀ ọba adẹ́dà kọ́ lóun dẹ̀ fún un ìyẹn ló pọ̀ pé tá bá ti pè hàn tán ثم فكاوي اللهم رب هذه الدعوة التامة وصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعث اللهم مقام محمود الذي وعدته مقام محمود يلو بعد سو بي النبي تلو نجي nbọ bá wí bẹ́ẹ̀ wọ́n kún wọ́n wá sọ fún pé ẹ wọ́n ń ó yá máa sì pẹ̀ kásì máa gbà pẹ́ lọ́wọ́ rẹ̀ fàyàhùbà fàyàhùbù lí hadan ọba dada wà bá bu àwọn èèyàn ìyẹn ni pé yóò fàlà báyìí pé àwọn báyìí láti báyìí ẹ wọ́n bá ṣe pọ̀ tó ń jọ yẹn ó yá ẹ máa lọ ní àlùjẹ́nà. tí máa dálíkà kò ní tẹ́ ànábì lọ́rùn yóò tún wá dúró wọn lánàbì wọn sọ pé òmẹ́tì òmẹ́tì àwọn àlùmọ̀ mi pọ̀ wọ́n tó kù ọba dada wo ni bo ni wọ́n wà tí ó ní ọ̀rọ̀ wọn ti já náà ọba dada wà ní ó yá ìzàhàb wàhùrùjù man kana fi qalbihi mithqala dharratin min al-iman lọ wo ẹni tó bá rí tí ó dàbí ọmọ náà gún àpèjúwe ọmọ náà gún nínú ìgbàgbọ́ bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kódà tó bá sọ la ilaha illallah mọ́kìnà bì tó ní ìgbàgbọ́ lórí ẹ̀ ẹlọ́mọdéjáde wọ́n ní ànábì ó tún padà ọba àdẹ́dẹ́ òtún ní oyè àtún lọ ó kúrò jìnnà kana fi qalbi nisfu mithqala dharra ẹni tí dàjì ẹ̀kọ́ dídì nù ẹni tí dàjì bá ń bẹ lọ́kàn rẹ̀ mínà ìmọ̀ lọ́mọdéjáde هذه التشريف هذه الكرامة التي سأؤتي حبيبنا محمد صلى الله عليه وسلم في يوم níjọ́tọ̀ bá bẹ́ẹ̀ náà ó máa tọrẹ tí ò tó sọ pé ńlá mẹ́ni àdínà àyàfẹ́ni tí ń bá fún níyọ̀ǹda táwa lẹni tí wọ́n fún níyọ̀ǹda yẹn Rasulullah ah. a jẹ́ pé tó dáa fẹ́mi àti ẹni pé ká tẹ̀lé ànẹ́bùwà Muhammad ká nígbàgbọ́ sọ́rọ̀ rẹ̀ ká jọ́sìn bó bá ti ní ká jọ́sìn hmm. ká tẹ̀lé ṣèṣì rẹ̀ bó sì júwe rẹ̀ fún wa torí pé láti lẹ́tọ̀ sí ìsìtà nẹ́bùwà Muhammad. rọ́dìyàláwò kọ́ọ̀là mo ti yọnu sí gbólóhùn tí ó ti pè mí níjọ́ náà mo ti yọnu ọ̀rọ̀ tí ó bá lè sọ ńjọ́ yẹn kò sọ̀rọ̀ tá wàlàsáwọ́fà yóò fi kàrọ̀ bùkà fàtà ọ̀dọ́. ṣètìlẹ̀ àdéhùn yẹn ń tó ń fẹ́ ń padà fún ẹ. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما يعلم طريق الله سبحانه وتعالى ما بين أيديهم وما خلفهم gbogbo sẹ́tẹ̀yìn àti yín ṣe èyí tá a ṣe ṣáájú èyí tá a ṣe kẹ́yìn ọba dẹ́dà ni mo máa mo mọ̀ sí sí wọn ó ti wà nínú mọ̀ ọba dàdà tẹ́lẹ̀ pé àwọn kan wọ̀ ọ́nà tí wọ́n padà wà lè jẹ́nà lójú sọ pé yá alamu máa báyìí na àìdí yìí gbogbo tí wọ́n ṣe ó mọ̀ ìyẹn túmọ̀ wáyé tọba dàdà ó ṣe bẹ́ẹ̀ níjọ́ kìyàmà wọn lọ́ba dàdà kọ́lákọ̀ lọ́wọ́ra ní àtọ̀rọ̀ àmà ìkẹ́tọ̀ba dàdà dá ọgọ́rùn-ún ni nígbàgbọ́ tó ti wá dá ayé ẹyọ ọ̀kan lójú ilẹ̀ sórí ilẹ̀ tá n lò lájọ tó ti dá ayé títí olùdókòjọ́ àlùkìyàmà a jẹ́ tó kù ọba adẹ́rẹ̀ wà ló ninety yẹn jọ àlùkìyàmà abẹ́ mọ́ wọn wa nínú ìkẹ́ náà láyé tó bá dijọ́ tí ó kẹ́ èèyàn tí ó ju gbogbo bí sí ń kẹ́ wa láyé lọ dákun mẹ́sìkẹ́ náà léèwọ̀ fún wa àti gbogbo olùgbọ́ wa yà á lámà báyìí na èdè yìí wà máa kọlùfà wà láàyò ètò nàbí ilmà gbogbo tí ó wà sí yẹn láàyò ètò nàbí ilmà kò sẹ́ni tó lè rọ gíríkà tó lè mọ nǹkan kan nípa àmọ́ nípa ọlọ́run ìyẹn ni pé láàyò ètò nà áhàdùn bìzáàtì yìí kò sẹ́ni tó lè mọ pàápàá bó lọ́lọ́run ṣe rí wàlá yọ̀hí tú nàbí sèfà àtìyí ìròyìn rẹ̀ tá a lè ròyìn bó la ṣe fẹ́ rìn kò sẹ́ni tó lè mà wàlá yá àrífò kún àwò bó ni kí lọ bá dẹ́dà lè ṣe kò sẹ́ni tó lè mà láyọ̀ yọ̀hí tú nàbí ṣe in min ilmihi illa bima sha ajẹ́ pé gbogbo tá a mọ̀ nípa ọba dẹ́dà in tó bá ti mọ̀ wá àbí in tó fi mọ̀ òjíṣẹ́ rẹ̀ ajẹ́ pé a وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ara àpẹẹrẹ táàtùmọ̀ yìí pé àmì mọ̀ nípa kí ló fẹ́ ṣe ìyẹn ni pé anatil ojú ù lèlà ayé lẹ́kọ̀ọ́ yóò Allahu akbar gbogbo tí ń jẹ́ ojú ojú gbogbo tí ń jẹ́ ojú atamil malaika wal jinni wal insi gbogbo wọn pátápátá wọn ò dorí kodò ojú wọn mọ gbọ̀n pẹ̀pẹ̀ pé kí lọ́lọ́run fẹ́ ṣe ta ni wọ́n bẹ̀rù fún ta ni wọ́n pọ̀rọ̀ rárá fún onítàní alahayu alakọjú òun lọ bá láàyè eléyìí tí ó mọ ẹbẹ lẹ́yìn ìgbà tí ò bá sí gbogbo gánmá òun lọ bá láàyè tí ń bẹ tí ò ti àti àìsí wá òun lọ bá láàyè tí àìsí mọ kò ní jẹ́ kẹyìn rẹ̀ láì fi fi arúgbó fi ròyìn ọba dẹ́dà àyè fi àgbà ròyìn ẹ̀ torí gbogbo ẹni bá dàgbà yóò padà síkí ni yóò padà dògbó tó bá dògbó yóò padà ṣe wọṣẹ alahayi ẹni tó jẹ pé hayatuhu hakikiya yàtájú kúlẹ̀ alahayi ilà hayati yìí hmm. òun lọba tí ń bẹ tí gbogbo ẹni tí ń bẹ bùkátà bíbẹ rẹ òun ni hayatuhu kẹrin gbogbo ìsẹ̀mí tiẹ̀ ló pé kúlù hayati siwa unakis gbogbo ìsẹ̀mí tó kù pátápátá dídí kù ni kò jẹ́ lánàá kò sì ní jẹ́ lọ́la Al-Qayyum olọba ti ń dábẹ fún rẹ Al-Qayyum olọba tó nìkan fúnra rẹ yatawalla bitadbiri umuril khalaiq olọba tó nìkan ti ń mójú tó ìfẹ̀mí gbogbo ẹ̀dá tó dá pátápátá tí ó pè yẹn sí lidhalika qala ba'dul ulama nínú hadithi eléyìí tó lálàáfíà ìgbà wa wọ́n ní walillahi ismul a'zam ọba adẹ́dàá láwọn orúkọ eléyìí tó ṣe kíni tó tóbi orúkọ tó tóbi tó túmọ̀ yìí pé gbogbo orúkọ ninety nine names of Allah bẹ́yìí tẹ́lu ní ìbámu gbogbo rẹ̀ ń sin orúkọ méjì yìí ni alahayu alakoyu wọ́n nítorí pé ọba dàgbà orúkọ méjèèjì ti ń jẹ́ kò sẹ́ni tí ń bá jẹ́ so Allah subhanahu wa nínú ìròyìn rẹ̀ ó ní òun ní alákọ̀ọ́kọ́ rẹ̀ ó wà ní Suratul Baqara nínú Ayatul Kursi nígbà tó bá dẹ́dà sọ pé. Allahu ilaha tó jẹ́ pé ááfọ́mù ayatul Qur'an aya tó tóbi jù tó lọ́lá jù náà yìí torí pé ismu wà káwọn táwọn ìwà sọ fún ẹ pé mo fẹ́ fún ọ ní ìsúnlẹ̀ ìlàárọ̀ wá gbà wá sí ìbọn ìsìn wa. Hmm. abadẹ́dà anabi tọ́lọ̀ ní kí wọ́n ṣíwá kó fi kankan pamọ́ oh. tó o bá fi alhayu alqayyum pé yóò bẹ̀ ẹ́ lóhùn. so o ní ìdàtí dání láàmú o ní ìdàtí sọ fún ẹ pé mo fẹ́ fún ẹ láṣìírí kan ẹ̀ ọ́ àti ìbọn ìsìn lórí kíni. so ti yé ìyẹn túmọ̀ yìí pé tó o bá lè káyàtọ̀ kò sí kò sí àyà tó tóbi tó nínú hmm. àlùkò orúkọ yìí ó tún rìpíìtì rẹ̀ méjèèjì ó máa ń tò papọ̀ níbi tó ti lò ó lò níbẹ̀rẹ̀ àyà kejì ní Suratul Ali Imran ó ní alif lam ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ló wà ní Suratul Taha pàǹkà yìí. وعنت الوجوه للحي القيوم anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ bẹ ọba dẹ́dà ó máa ń lo ọkọ̀ méjì báwo ló ṣe máa ń lò yóò ní ya hayyu ya qayyum bi rahmatika astaghis aslili shani kulla wala takilni ila nafsi tarfata aini. so ìyẹn túmọ̀ pé kò fi pamọ́ rárá ya hayyu ya qayyum ìrẹ́ ọba láàyè ọba ti bẹ ọba ti sísùn sísùn kì í bùkátà nkankan kọ̀yúrù sàmẹ̀wá àti wàlọ́ ọba tí ń mójútó gbígbẹ sánmà àtìlẹ̀ àti gbogbo tí ń bẹ láàrin méjèèjì. àṣírí iṣẹ́ ni kò là dákun gbogbo àlámọ̀rí ni bá wà látẹ̀kẹ́ ní ilẹ̀ nẹ́ẹ̀sì tọ́lù má wàá dá mi dára mi ní ìṣẹ́jú akẹ́kẹ́ wàlá àkọ́là mi zálì ó dà tó bá jẹ́ pé ìṣẹ́jú kan wà àti tó tún kéré jù mọ́tìmílẹ̀ gbàkọ̀ kan àwọ̀ bí ìgbà yìí pé dá Allah bí ismillahi al-azam ẹni bá pè pẹ̀lú orúkọ yẹn tó dẹ̀ tó ń dún ní ma tó tí ò mú mi mọ pẹ̀lú rẹ̀ wallahi ọba adẹ́dà ó yọ̀nù sí yóò sì gbàdúrà rẹ̀. Huwal hayyu la ilaha illa وقد خاب من حمل ظلما وقد خاب ẹja lọ mọ̀ dáadáa ó ní pàápàá khaba ó ti pòfo man hamala zulma gbogbo ẹni bá wájú àlùkìyàmọ̀ pẹ̀lú àbòsí azulmu tó ń sọ fún wa ìyẹn ni pé ẹni fi bá a lò níjọ́ àlùkìyàmọ̀ ẹni tí ò ní forúkọ yẹn bá gbogbo ẹni bá wá bọ́ọ̀lù pẹ̀lú àbòsí ni hmm. àwọn olùmọ̀ọ́ni kíláàbù sọba adẹ́dà ń rí fáṣí gbogbo ìgbà tọ́ba adẹ́dà bá ti lo azulmu bi nakirati yaani ashirk ẹbọ ló ń sọ ẹni bá ti bá mú orogún èmi náà ó fi ilẹ̀ toró sọ pé mi ṣe alhayu mi sọ pé alqayyum ajẹ́ pé èèyàn kan wà tí ń darí ìfẹ̀mí rẹ̀ tó yàtọ̀ sí mi torí pé inna ṣírkà ìmú nǹkan mi ìmúrebú pẹ̀lú ọba dẹ́dà ó ní àbùsí tó tóbi jù tọ́ba dẹ́dà ìbáàyàn fi ṣeré ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما ومن جملة الشرطية مجمع gbogbo ẹni bá wá lè nígbàgbọ́ tó bá lè ṣiṣẹ́ ìyá àmẹ́lì sọ̀lẹ̀ hà ìyẹn ni pé ẹni bá ṣiṣẹ́ dáadáa tí ò mórogún mọ́ iṣẹ́ yẹn ẹ wo gbẹ̀yìn sọ́tò káàf kí lọ́ba adéga sọ́ńbẹ̀ẹ́ قل قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما أنما إلهكم إله واحد نعم فمن كان يرجو لقاء ربه لقاء ربه gbogbo ẹni bá fẹ́ gba ẹ̀san tó fẹ́ kọ́ bá dẹ́dàwó kẹ́hùn lẹ́kọ́ àrọ́bì yìí tí ó pàdé ọba rẹ̀ tí ó fi lẹ́sìn. فليعمل عملا صالحا. ìyẹn ni pé عملا صالحا أن يعبد الله وحده kó sí lọ́ọ̀ nìkan ṣoṣo. ولا يشرك بعبادة ربه أحدا. kó má mú orogún ọba dẹ́dàwó fẹ́ olóso ó ní wà máa ń yá àmẹ́lì mínà sọ̀rọ̀ àti wọ́n ní. wà wúwa mú mi. àwọn ó ṣiṣẹ́ yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe tó dáa yẹn yá àmẹ́lì ó ń jọ́sìn fọba àdẹ́dà ó ń sin ọba alá bọ́lọ̀ ọba níkà nẹ́bí ó sì júwe rẹ̀ fún wa wà wúwa mú mi ó sì jẹni tó nígbàgbọ́ sọ́lọ́wọ́n kan ṣoṣo. Fàlẹ́ yàkọ́ fúgbóòlù náà wàlẹ́ àhàmẹ́. Eléyìí kì í ṣe lálùkì amẹ́ nìkan o. Gbogbo ẹni tí ò bá fẹ́ máa bẹ́nu dàmú, tí ò fẹ́ máa fòrò, tí ò fẹ́ kí ẹ̀san òun ráre fàlàyà kọ̀ọ̀fù kó fi lọ́ọ̀lọ́ọ̀ nìkan ṣoṣo kó má mọ̀ọ́rọ̀ pẹ̀lú ọba rẹ̀ dà Allah ní tó bá tọ́ dálì kìámà láyà kọ̀ọ̀fù dolmen kó má bẹ̀rù gbogbo tó wò lè ṣe wọ́n pè fún un ìyẹn ni tó wò lè ṣe ní dáadáa wọ́n san fún un فمن زئ عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا الحياة الدنيا إلا متاع الغرور ibi tó bá dẹ́dọ̀ ó ti pèsè fún wa ló fi ní fàlàyà káfù dolmen kó má rò pèsè kan kéré tọ́lọ́hún bùkátà kó san lẹ́sẹ̀ tó ń ní san hmm. kó má bẹ̀rù rẹ̀ wàhálà àdìmá ìyẹn ni pé wọn ò ní dínkù nínú òṣùwọ̀n rẹ̀ yóò pé kó má rò pé wọn ò dín kankan kù àbí tó yẹ ká fi sàn lẹ́sàn ò ní san kan rárá kó gbàgbé rẹ̀ torí wípé gbogbo ẹni tí ó bá mú wànàbọ̀ umawazi nílẹ̀ kristo lèyẹ́ òmìnira kìyàmẹ́tì fàlàyà kọ́ọ̀fù wàmáyà. fàlàyà yóò lọ sọ̀rọ̀ ṣe àmì. وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين tó túmọ̀ yìí pé kò sí téèyàn lè bùkátà nínú iṣẹ́ olóore tí wọ́n ní sọ fún dọ́yìn ló fi ní láyà kàfù gbogbo ẹni tí ò bá fẹ́ kí sẹ́yìn wúrà rè ẹni kó má mú orogún pẹ̀lú ọlọ́run Hmm. وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد ọba dada nítorí ọ̀rọ̀ tó ń sọ yìí kàzálíkà bó ṣe rí yẹn anzalnahu qur'anan arabiyya káfí lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé ó ní tó jẹ́ kí n sọ kùránì kalẹ̀ fún elédè lárúbáwá nìyẹn o hmm. torí pé òun nìkan lè dè kan ṣoṣo tó lè comprehend tó lè compose èròǹgbà ọba dẹ́dà. àyẹ̀pẹ̀ ààbì yìí ṣẹ́rẹ̀fún lè ló gàtọ̀ àrùbíyà eléyìí ni yìí ẹ̀yẹ àjùlọ tí ń bẹ fẹ́dẹ̀ lágbá fún gbogbo tí wọ́n pè lédè lórí ilẹ̀. kò sí èdè tó lè comprehend iṣẹ́ ọ̀rọ̀ tọ́ba dẹ́dà fẹ́ sọ torí pé òun ni èdè kan ṣoṣo tẹ́ẹ̀wì gbólóhùn kan tí ó kó tùmọ̀ tí ó pọ̀ sínú gbogbo èdè tó kù lágbára òun wá lédè tọ́ba adẹ́dà fẹ́ preserve torí pòun ló fẹ́ fi sọ last message kalẹ̀ fọ́mọ nìyẹn wọn ò preserve èdè míì gbogbo èdè tó kù pátápátá ni ó padà di tí ó kú rẹ̀ tẹ̀ òun lédè kan tó jẹ́ wípé kò ní kó súsú báyàn lánàá lọ́la kò ní kó súsú báyàn òun sì lédè tó fi rán anabiwa Muhammad ìtẹ́ tó rẹ̀ fún un. وصرفنا وصرفنا فيه من الوعيد. Èdè yẹn nìkan òun náà ló lè kó òfin ọba dẹ́dà jọ ló fi ìyẹn ni pé dọ̀rọ̀fúnà fi ì èdè yẹn ló mú àpèjúwe wá sọ̀rọ̀fúnà fi ì mí nílẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ ìlérí tọba dẹ́dà fẹ́ ká gbọ́yé èdè yẹn ló fi ṣàlàyé rẹ̀ ó fọ́ sí wẹ́wẹ́. la'allahum yattaqun. torí wípé ká lè tẹ̀lé tọ́lọ́run ìyẹn pé yóò lè bí fún wa àzíkìrù ó pé fa ìnà zíkìrọ̀ táwọn fẹ́ wò ní so ìyẹn pé yóò lè bí fún olùgbàgbọ́ òdodo kò sí tí ẹ lè fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ó gbọ́yé jù tó dàbí ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ pẹ̀lú èdè lábáwá. فتعالى الله الملك الحق ولا تجعل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما فتعالى الله títóbi rẹ̀ gbígbàngbà rẹ̀ ọba tí ò sí àṣe àléébù nínú iṣẹ́ rẹ̀ ìyẹn ni ta'ala an kullu naqsin ọba tó mọ́ ọba tó ga kúrò níbi ká sọ pé bóòlù sì ṣe léyìí ìyẹn lọ́pàá tó jẹ́ pé ẹ lè rí àkùdé àbí ààyè níbi ọ̀rọ̀ ọba adẹ́dànù alukur'an tó fi ní afẹ́lẹ́ ayé tẹ̀dá bàrú nínú kur'an ṣé wọn ò ronú sọ̀rọ̀ yẹn ni wàláwù káàdà mi ní ìdí wáyé nílá ìlàwájádù fi ìrìnà fàǹkẹ̀sì rọ. tó bá jẹ́ pé èdè míì lọ́ba adẹ́dà bá fi sọ alukur'an nìkalẹ̀ ni ṣé ẹ̀mọ̀ tó rọrùn káwọn yóò ti challenge láti jọ <laughs> ìyẹn túmọ̀ sí torí pé jẹ́dẹ̀ yẹn kì í ṣe tẹ́lẹ̀ àwọn èèyàn kọ àkọ́kọ́ professor of logat alarobia ní nàìjíríà kì í ṣe muslim ó dẹ̀ gbà pé bèyẹn bó ṣe rí nìyẹn máa dálíkà ó sì gbà pé ọ̀rọ̀ ọba adẹ́dà ni tó ti yé lọ́ba adẹ́dà ni fatahana lọ́wùl mẹ́líkù titobi ẹni tàǹsìn alimẹ́líkù ẹni tí kápá gbogbo kan bẹ lọ́wọ́ ọba òdodo ìyẹn ni pé Allah wa ta'ala òdodo ni bó ṣe rí nìyẹn nínú àwọn òdodo tá a gbọdọ̀ mẹ́rin الله haqqun wa wa'duhu haqqun wa wa'iduhu haqqun والجنة rusuluhu haqqun wal وكل شيء wa naru haqqun wa kullu shay'in minhu haqq. gbogbo ìlérí tọba dẹ́dà bá ṣe pé ẹ̀san tí ń san ní òdodo ni ìlérí ìyà tó bá ṣe òdodo ni àwọn òjíṣẹ́ rẹ̀ òdodo ni aljanna òdodo ni iná òdodo ni gbogbo tó bá tọ̀dọ̀ ọba dẹ́dà wá pé báyìí ní ìṣẹ̀ṣe ẹgbà gbogbo ṣe rí nù. la yukhlifu al-mi'ad òun lọ́ba tí ìyá àdéhùn ولا تعجل بالقرآن من قبل من قبل أن يقضى إليك وحيه ọba dada ní èrè ànábì látàjà táwùyẹ khitob ẹni tá n bá sọ̀rọ̀ mọ̀hátọ́bà ẹni tá n bá sọ̀rọ̀ látàjà bilkọ̀án èrè ànábì tí sábà ti ń ka kùránì fún ẹ mọ́tàjú látàjà ìyẹn túmọ̀ yìí pé haza dalilu ala hirsu rasul sallallahu alayhi wa sallam ó ń tọ́ka lórí ojú kòkòrò ànábì nípa pé ó fẹ́ tètè gba kùránì yẹn ó fẹ́ kó tètè yí ó kẹ́fẹ́ kó tètè yí o bí jìbìlì bá ti ń kà báyìí òun náà ṣe kí ni ń yára tètè kà á tẹ̀lé kó má bàa gbàgbé fẹ́ mọ̀ pé kò mọ́ kọ́ kó ṣe kí ni kò mọ́ kọ́ kó fẹ́ hà ni ọba kó tó di wípé wọn ó sọ kalẹ̀ fún ẹ parí má bẹ̀rù òun tó bá ń bẹ̀rù ni pé kó má bàa gbàgbé àlàyé rẹ̀ kó má bàa bọ́ ọba aláàánú rárá ó nídìí gbogbo yẹn. Nítorí ẹ kó o sọ ni wípé Rọ́bì Allah subhanahu wa ta'ala ọlọ́run mi Rọ́bì zidni ilma. Kà sọ pé ọlọ́run lé mi kún ní mímọ̀ tábà ti kà á fún ẹ tán ò ní gbàgbé. lójú sọ wípé láàtú hanrik bí ilé try láti tètè jẹ́ kí ahọ́n rẹ̀ ó lórí rẹ̀ torí pé. dájúdájú alayna jam'ahu wa qur'ana ká kójọ fún ẹ táìmù tó bá fẹ́ kà padà alayna ọ̀ràn yẹn ti wá ní. ọ̀rọ̀ èèyàn ti wá ní fàìdá ọ̀rọ̀ náà mo fà tẹ́bẹ̀ ọ̀rọ̀ ààrẹ. ibẹ̀ làwọn ẹ̀ ti wọ̀ pé ábí mi àdáàbò tìláwà wọ̀lùkìrọ̀ aláṣẹ tí àfa bá ń ka kùránì fún wa a máa ṣe kí ni a máa farabalẹ̀ a wà máa kà tẹ́lẹ̀ wọn ó ní pàtàkì súnmà. súnmà iná alẹ́ iná bàyàna. ìyẹn túmọ̀ yìí pé gbogbo àlàyé rẹ̀ ìtumọ̀ rẹ̀ alẹ́ iná bàyàna tó fẹ́ sàlàyé rẹ̀ gan-an á tó fi mẹ́ a rí i pé nígbà tá a wà nílé kéwù Allahu Akbar as yes àgbò náà lọ́mọ kéwù náà dé sìn ìyẹn ni pé táwọn yẹn máa ń kàn kan fún wa sẹ́wọ̀n kí wọ́n gbàgbọ́ ní ẹ lọ ran rọ́bì sí bí ní fún un hmm. bẹ̀tẹ̀ rọ́bì sí bí ní òní ṣiṣẹ́ fẹ́ni tí ó kà á ó gbọ́dọ̀ ti kà tẹ́lẹ̀ tọba wa kà tán ìtumọ̀ ẹni pé tọba ṣe mùdákẹ́rà tán mùdákàrà tó ṣe mùdákàrà tó kí ló ṣe ọwọ́ àní rọ́bì zèdè ní ẹ̀ẹ́dá dákun lé mi kún ní ìmà ìdáwà ní sọ pé wà kúrò bí zidni ilma. abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó fi màmá nẹ́bí sallallahu alaihi wa sallam tẹ́yìn ẹ̀kọ́ ọmọ tẹ́lẹ̀ mọ́sálẹ́ wà fún náà ní mà ọ̀la ìkébẹ̀ àti gbogbo olùgbọ́ wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka